الحمد لله رب العالمين الحمد لله الذي له الكمال المطلق في ذاته وأسمائه وصفاته وأفعاله وله الأسماء الحسنى وصفات العليا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي يدعو الله ويقول اللهم بصص علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله ربكم وتعلموا أسماء الله الحسنى وصفاته العليا وعلموه الناس ومن أسمائه الذي يدور خطبتنا اليوم إن شاء الله هو اسم الرزاق أو الرازق عباد الله أعلموا رحمكم الله أن الله سبحانه وتعالى هو الرزاق الذي خلق الأرزاق وأعطى الخلائق أرزاقها وأوصلها إليهم وتكفل بأقوات المخلوقات كلها الذي وسع الخلق كلهم برزقه ورحمته ولم يخص بذلك مؤمنا دون كافر ولا وليا دون عدو بل يسوق رزقه عز وجل إلى الضعيف الذي لا حيلة له كما يسوقه إلى الجلد القوي ذي الغرة السوي قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محذورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا عباد الله هو سبحانه وتعالى الرزاق المتكفل بأرزاق الخلائق في العالم العلو وفي العالم السفلي القائم على كل نفس بما يقيمها من قوتها الرزاق لكل مخلوق رزقا بعد رزق المكثر منه الموسع له المتفضل بالرزق وحده لا شريك له كما قال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تتقون أتوقف الله أبا ọba gbogbo ẹ̀gbẹ́ ńlá yé ọpẹ́ ní fún ọlọ́wọ́ ọba ọba tó ti pé gbogbo nǹkan ló pé sí ó pé síbi ìjẹ́ ọlọ́run ọba rẹ̀ ó pé síbi àwọn orúkọ rẹ̀ ó pé síbi àwọn òròyìn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba pé síbi àwọn iṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ló ní àwọn orúkọ tó rẹwà àti àwọn ìròyìn tó ga àjẹ́ yìí pé ọ̀tẹ́ntí àti ọba aláà wa Muhammad sallallahu alaihi wasallam ẹwùsàn náà bá ní pé òṣìṣẹ́ náà bá ti ní ẹni tó ṣe pé a máa bẹ lọ́wọ́n bàbá yìí pé èrè ọlọ́wọ́n ọba ò dákùntẹ́pẹ́ fi ọ̀rọ̀ rẹ fún wa pẹ̀lú bùkún rẹ pẹ̀lú arísìkí rẹ pẹ̀lú àánú rẹ àti ọlọ́ńlá rẹ àti àti pẹ̀lú ọlọ́ba níbi náà tí ọlọ́ba ara lé ra sọ ábẹ́ rẹ àti gbogbo àwọn tó bá ti bẹ̀rẹ̀ kọ́sù tó fi di ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ ẹrúsọ ọlọ́wọ́n ọba ẹjẹ́ afárá ọlọ́wọ́n ọba wà

àwọn tá a jẹ́ òsàn ọlọ́run ìkí ọlọ́run ọlọ́run bá kó máa bá wa o ẹ sì já lọ́mọ̀ pé ọlọ́run bá ọba lókè ọlá òun lọ́ba aláìsìkè ọba yìí òun lọ́ba tó yẹ pé gbogbo àwọn ẹ̀dá rẹ̀ òun ni máa ń ṣe àìsìkè fún wọn gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá pátá ló ti pèsè àìsìkè rẹ̀ ohun tí ó jẹ ohun tí ó jẹ ohun tí ó mu ohun tí ó mu ó ti pèsè ẹ̀ fún gbogbo ẹ̀dá èèyàn ẹnú wọn ni àlùjẹ̀nú inú wọn ni kòkòrò inú wọn ni ẹyẹ inú wọn ni èyí tí ń gbé inú omi àbẹ́ gbogbo wọn pátá ló pèsè jíjẹ múmu gbogbo wọn lò lórílẹ̀ ayé fún ẹni tí ẹbẹ́ ti dópin lórílẹ̀ ayé rẹ̀ náà dópin lò ọwọ́ fún pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú ìfẹ́ rẹ̀ ọlọ́run ọba ọ̀wá yọ ẹnìkan lẹ̀ láì má fún láìsìkí rẹ̀ ọlọ́run ọba òwò ó pé bọ́yá àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo nìkan lòun ó jogún àìsìkí fún òun ó yọ àwọn tó jẹ́ àwọn kèfè rí lẹ̀ lára ò bọ́ọ̀jẹ́ kèfè rí àìsìkí yọ wádọ́ rẹ bọ́ọ̀jẹ́ olùgbàgbọ́ òdodo àìsìkí yọ wádọ́ rẹ bọ́ọ̀jẹ́ nínú ọlá ńlá ọlọ́run ọba tí máa ń tó ṣe pé ọlápá lọ́wọ́ ni tí ò ti ẹ̀dẹ̀ fi síṣẹ́ rárá ọlọ́wọ́n bá ti jogún àrísìkí fún ọlọ́wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ a sì ṣe bẹ́ẹ̀ fẹ́lòmí tí ó lágbára tí ó jẹ́ nìkan tí ó láyà tí ó lápá tí ó ga gbàgbàrà tọ́lọ́wọ́n bó ti gba àrísìkí lọ́wọ́ tiẹ̀ tí ó dí okùn ọlọ́wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sọ fún anusọ́fẹ́lẹ̀ sọ́rọ̀ ọlọ́wọ́n bá ní pé kúlẹ̀

ọ̀sẹ́nì kankan tó lè kọ̀ díẹ̀ ọ̀sẹ́nì kankan tó lè sí léwọ̀ ọmọ wa báyàn ọlọ́run bá wá sọ láyà tó tẹ́lẹ̀ pé ó ń tó ìgbà nẹ́bì ní ẹ̀wò wọn náà wòye sí kẹrìfàfà dọ́lẹ̀ bá tó máa ra bá ta ti jẹ́ nìkan tó yẹ pé à ń ṣe àjùlọ lórí apá kan sí orí ẹlòmíì yẹni pé àwọn kan bẹ tí wọ́n ga nígbà táwọn kan bẹ tí wọ́n sì ń kóró àwọn kan bẹ tí wọ́n ń jọ̀gá nígbà táwọn kan bẹ tí wọ́n ń jọmọ́sẹ́ àwọn kan bẹ tí wọ́n ń jẹ aṣáájú nígbà táwọn kan kéwìn ẹ̀yìn wàlálẹ̀ àkírọ̀tì akíbarò dàrọ̀jà ṣùgbọ́n tó bá jẹ́ wíra kìyàmà tó bá jẹ́ ọjọ́ kẹ́yìn ìgbéga èyí tó ga jù iná ìlàjògbó fáwọn tó ìkojú ó jẹ́ olùgbàgbọ́ òdodo wà akíbarò dàbílà á ti ṣe àjùlọ tó ga fún wọn àwọn àtàjẹ́ òsàn ọlọ́run ẹjọ́ lọ ọmọ òun pé àrísìkì ọ̀sẹ́ta kan ti máa ń ṣe fún yàn àfi ọlọ́run ọba àlékè ọlá òun ní máa ń pèsè àrísìkì yìí àwọn tó ń bẹ lókè sámà ọlọ́run bá ní ń pèsè àrísìkì fún wọn àwọn tí ń bẹ lórílẹ̀ ọlọ́run bá ní pèsè àìsìkí fún wọn ọlọ́run ọba yìí gbogbo ẹnì kọ̀ọ̀kan ihun tí ó jẹ ihun tí ó mu ọlọ́run bọ́ wa mú wá bá àìsìkí yìí ọlọ́run bọ́ ọba lékè ọlá ọ̀yọ́ ẹnì kẹkálẹ̀ láì má sí àìsìkí fún ìkẹ́ bá ti ń lọ ìkẹ́ ọmọ adé ìkẹ́ bá ti ń dé èmi ìtúnbọ̀ lẹ́yìn ń bẹnu wa ẹ̀ńtọ́lọ́run bá

àwọn tàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run bọ́ba ní fẹ́lá sọ fún ọba ìpé yá ayọ́ nà mo pé ẹyẹ èèyàn ó kúrò ní matallahi alaykum ẹran tí ìdẹ̀ra èyí tèmi ọlọ́run bá ṣe fún yín ìdẹ̀ra tí mo pé lè yí lórí ẹran tí ẹ o alimini kọ́ọ̀dì kí n gbé irú látòkè sẹ́mà àbí ṣe ẹ́sìkì fún yín láti inú ilẹ̀ ọlọ́run ọba ní pé la ilaha illa hu sóńtọ̀ wọn àfi ọlọ́run bọ́ ọba àdíkì ọlá o fàánà ẹ̀tù fàkó kí lọ́wọ́ àdì tẹ́ǹgbà ìtẹ̀jẹ́ tẹ́ǹgbà ìtẹ̀jẹ́ àwọn èèyàn ẹgbẹ́ yín pé ó lówó tọba ti lọ ṣe nǹkan báyìí tọba ti lọ ṣe nǹkan báyìí tọba ti lọ ṣe nǹkan báyìí òṣìṣí gbogbo tọba ti lọ ṣe nǹkan kankan báyìí tó tayọ pálùjẹ̀nú ní ó gbé wá fún ọ lọ àwọn àlùjẹ̀nú náà sì ní ohun tọ́lọ́wọ́ bá ní ó rí gbé wá ni

tọ́wọ́ jẹ́ pé ìwà ń pèsè àrísìkí fún rẹ̀ ọlọ́run ọba ní ń pèsè àrísìkí fún ọ ọlọ́run ọba ní ń pèsè àrísìkí fún ọ nígbúnú gbogbo dáadáa yẹnyẹn kódà tẹ mẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ọlọ́run ọba ní ń pèsè àrísìkí fún yín ọlọ́run ọba yìí olùgbọ́ni ó sì jẹ́ ọba tó pé ó ní ìmọ̀ ni nínú orúkọ rẹ̀ sí ni wọ́n sì fẹ́ já máa fi pé yàrá ọ̀gá kó ewu sókó ya razzaku urzuqni ni ọba láti fi dogun aṣèfì rẹ̀ fún mi allahumma urzuqni rizqan karima allahumma urzuqni rizqan wasi'a allahumma urzuqni rizqan tayyiba nínú àwọn àdúrà ìtẹ́ ká máa fi bẹ ọlọ́run ọba yìí ọlọ́run ọba yìí òun nìkan ní máa ń àìsìkí fún tí ó pọ̀ a sì máa jogún àìsìkí fẹ́lòmíì tí ó fẹ́ níwọ̀ntúnwọ̀nsì nígbà míì a sì fún fẹ́lòmíì tó ṣe pé àti ríjẹ nìkan náà ni ó máa dààmú fún kò ní sẹ́kùn sọ́wọ́ rẹ̀ ọlọ́run bọ́ba lékẹ́ ọlá gbogbo àwọn ohun tí máa ń jáde lórí ní ilẹ̀ pátá tọlọ́run ọba ni àwọn ẹ̀dá nìkan la ní bùkátà sí látara bẹ́ẹ̀ alúhù ibadallah ẹgbẹ́ ìyá sí ti lọ́dọ̀ ọlọ́run ọba èyí tẹ̀ jẹ́ òṣìn ọlọ́run àtà jẹ́ òṣìn ọlọ́run ọba ẹjẹ́ ọlọ́run mọ́ pé ọlọ́run ọba yìí òun lọ́dá sí kí òun ní sí ń pé gbogbo òun ní sì máa ń fúnni òun ní sì máa ń pín bọ́bá ṣe wù òun ní sì máa ń gbà lọ́wọ́ ẹni tó bá wù ọlọ́run bọ́ba lékẹ́ ọlá ó ṣe eléyìí pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó ṣe eléyìí pẹ̀lú ọgbọ́n rẹ̀ ó sì wọ ọlọ́run ọba ọba lékẹ́ ọlá iná ẹ̀ máa ń pín àríṣìkì rẹ̀ ọlọ́run bá sọ fún wa ní sọ́lọ́sì sókòrò ní rahmata rabbik ǹjẹ́ àwọn kèfèrí táwọn ni wọ́n ń pín àìsìkí wọ́n ń pín àánú rẹ ọlọ́wọ̀n ọba rẹ ni nánú kọsánà bainahum àwọn là ń pín àìsìkí àwọn là ń pín ọrọ̀ láàrin wọn àwọn là ń pín ma in shatahum fil hayati dunya bẹ́ẹ̀ sì lò tẹ̀mí lórílẹ̀ ayé àwọn là ń pín warafa'na ba'dahum fawqa ba'din darajat àwọn ajé kí àwọn kí ó ju àwọn kan lọ lórílẹ̀ agbọ̀n mọ̀ sí bẹ́ẹ̀ ni o ìyẹ̀tẹ̀kídà bá tóhun bá tọ́n sọ̀kọ̀ríyà ọlọ́lọ́wọ́n bá ṣe é bẹ́ẹ̀ káwọn kó lè bá máa jọ́gà káwọn kó sì lè máa bá ṣẹ̀wú fún wọn ọlọ́wọ́n bá mọ́ ṣe é bẹ́ẹ̀ ni ó ọ̀rọ̀ àmọ́ tó rọ́bì ká kọ́yìrò mímọ́ lóore ju gbogbo ohun táwọn yẹn ń kójọ lọ àánú ọlọ́wọ́n ọba borí gbogbo ẹ̀ àwọn àtàjẹ́ òsàn ọlọ́run ọlọ́run bọ́ ọba lékè ọlá àìsìkì tàwa ni wọ́n máa ń ṣe méjì lókun sí àìsìkì alákọ̀ọ́kọ́ ọjọ́ àìsìkì gbogbogbò ينفع به البر والفاجر ọlọ́run ọba máa jẹ́ kí àrísìkí ó wúlò fẹ́ni ó jẹ́ ní eré a sì wúlò fẹ́ni ó jẹ́ ní ibú náà ẹni ó jẹ́ ní eré tọba lówó lórílẹ̀ ayé tọba lárísìkí lórílẹ̀ ayé yóò jẹ́ nìkan tí ó pọ̀lé yóò ra mọ́tò yóò ra lẹ̀ yóò ṣe ohun tó bá fẹ́ fi ṣe bẹ́ẹ̀ náà ẹni ó bá jẹ́ ní ibú náà òun ni ó jẹ́ nìkan tí ó pé gbogbo nǹkan tí yẹn máa ń gbé ṣe ní dáadáa lórílẹ̀ ayé òun ni ó gbé ṣe ọlọ́run ọba ọba lékẹ́ ọlá kọ yọ àìsìkì ilẹ̀ fẹ́nìkẹ́ fóhùn òní sí àìsìkì fún rárá bó ti wùlẹ̀ ọmọ a máa jogun àìsìkì fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa jogun àìsìkì fún àwọn alùjẹnu bákan náà àìsìkì tó gbọ́ àyà a máa ṣe fáwọn ẹ̀dá míì ọlọ́run ọba máa ṣe à ń pè àìsìkì yìí à ń pè ní kúlè wá hìdìmìn áúlà ọlọ́run ọba ọba lékẹ́ ọlá ló pín àrísìkí yìí fún gbogbo àwọ̀ ẹ̀dá yìí èyí tí ọba jẹ́ pín tẹnì kọ̀ọ̀kan yọ wà bá gbogbo bàbá ti sáré ma ò ní tayọ àrísìkí rẹ̀ ìtọ́lọ́run bá òun jogún fún ọ bẹ́ẹ̀ bọ́lọ́run bá ti sọ fún wa nínú sọ́lọ́tò hóòdù ní ayẹlẹ́ kẹfà rẹ̀ ọlọ́run bá ní pé wà má mi dábẹ̀ tí ń fẹ́ kò sí ihun tó jẹ́ ẹranko lórílẹ̀ yálà èèyàn ni tàbí dáàbà ó jẹ́ ti àwọn ẹranko tọ́lọ́wọ́n ọba òjògùn àìsìkè fún ìlà ọlọ́bà èrè skúrà àti kọ́lọ́wọ́n ọba lékẹ́lá òjògùn àìsìkè fún àwọn ẹni tá ń wí yìí ọ̀yá mustapha àwà mustauda àhà ọlọ́wọ́n bá sì mọyé ìgbà tó pé èèyàn yóò fi máa wà lọ́wọ́ èèyàn fámíà ó sì mọ̀ gbà pé mo ti lò lórí ilé ti tó ìwọ̀n pín fún mínárìsì kí ti tó tọba ìsì tó èyàn kò lórí yàrí ni bá ní pé kó kìtà bí mobin gbogbo àwọn nǹkan àrísìkí yìí ọlọ́wọ̀n bá ti kàkọọ́lẹ̀ rẹ̀ ọmọ ẹ̀dá gbogbo ohun tá jẹ wọ́n ti pèsè rẹ̀ wọ́n na yẹtùlùbùnà àrísìkí wa yíwá ní ojoojúmọ́ lòun náà wá wa kí náà ṣe ń ojoojúmọ́ ní wá wa ti pé ń bọ́ wá ní lágbájá wá o òun ni wọ́n ní yóò lò mí ojoojúmọ́ lòun náà ń wá wa o ta ajáde na àìnàmà fún náà gẹ́gẹ́ bí ni àsìkò wa lórílẹ̀ ayé òun náà ń wá wa ti pé lágbájá àkókò tó kù tó lò lórílẹ̀ ayé ni ẹni tí ẹ ọdún tọ́pọ̀ ẹni tí ọkọ̀ ọdún ẹni tí ò ẹni tí ò sì tó bẹ́ẹ̀ àkókò yìí ń wa kiri tákòókò wa bá

tó ṣe pé ọmọ ẹni tó ṣe pé tàbí tó yẹ kó wọn jogún ìhun tá ń pè ní ìgbàgbọ́ yìí fún tí ó sì lò dáadáa ọmọ ńlá yẹ sẹ́hé kó ho fẹ̀yì àbẹ́mùhó ìyá ẹni tí ọba wúlò fún ọlọ́run ọba sì gbà lọ́wọ́ rẹ̀ ó lè ní láàkáyè ó lè jẹ́ gbajúmọ̀ ó lè jẹ́ni tó wà nípò ṣùgbọ́n tọ́lọ́run bá ìhun tá ń pè ní àìsíkì ìgbàgbọ́ yìí wúlò fún ọlọ́run ọba gbà lọ́wọ́ ọfà tọ́lọ́run bá ti sọ fún anúṣàtọ̀ ní àyà 73 74 rẹ̀ báyìí pé èrè àlẹ́bì sọ fún àwọn èèyàn tó ní nàbí fàlìlà bí ẹ́ dìlà ẹ̀rí àjìlá ọlọ́run ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ o yìí tí hì máa ń yẹ ṣáà tí sì máa ń jogún rẹ̀ fẹ́yìn tó bá wù ú ọ̀dọ́ wá sí ọ̀nà àlè ọlọ́run ọba yìí ọba tó

ṣùgbọ́n gbà tó bá tó diri alẹ́ ọlọ́run bó tún gbà lọ́wọ́ ẹ̀ àwọn ilé ìlà máa sọ pé wọ́n kó mọ̀ wọ́n gbà síláàmù tẹ́lẹ̀ wọ́n bá tó jẹun tí wọ́n láwọn ọ̀gbà síláàmù má ọlọ́run bá sì máa ṣe fẹ́lòmí ó yẹ pé oníjogún gbàgbọ́ tá ń pè ní àsìkí gbàgbọ́ yìí kò ní jogún ẹ̀fún láàárọ̀ ọjọ́ bẹ́ẹ̀ ni òní jogún ẹ̀fún lọ́sàn-án ṣùgbọ́n tó bá di alẹ́ ọlọ́run bá máa jogún ẹ̀fẹ́ lómi ọlọ́run bá máa fún ẹni tó bá wù í máa fún ẹni tó bá wù í sì máa ń gbà lọ́wọ́ ẹni ọba wù ló fi wá jẹ́ pé àrísìkí yìí tọ́nà ọmọ bá fún yàn ọlọ́run ọba àánú ló fi ṣe fẹ́dà kìí ṣe pé èyàn jẹ́ nìkan pé pé yàn wà lè yẹn fi rí bí èsì kọ́nà ọba fi ṣe àánú fẹ́dà àwátà jẹ́ òṣì ọlọ́run àrísìkí ti ilé ayé ọlọ́run bàbá lékẹ́ ọlábá yóò kojú ogún ẹ̀fún wa tó ihun tó kéré ní pẹ̀lú àrísìkí ti ń lọ́dọ̀ ọlọ́run ló fi wá jẹ́ pé èmi àti ìwọ bàbá ní bùkátà tààfẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run etí ọlọ́run ọba òjì ọlọ́run bá ti ń gbọ́ gbogbo ẹ̀ gbogbo wá yóò bá ṣe béèrè tó ọlọ́run bá máa fún gbogbo ẹni tó bá fẹ́ fún ló fi wá jẹ́ pé gbogbo ẹ̀dá ló máa ń fà ní sọ́lọ́run ọba tí ó sì jẹ́ pé bóyá sì tẹ̀rín nìkan sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀dá tó bá fẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá ọba lékè ọlá ló sí ọ̀dọ̀ rẹ̀ kalẹ̀ tí ó tì nígbà kọ̀ọ̀kan ọkẹ̀kún kí ẹrú ọmọ pé mo ṣe tán mo fẹ́ bẹ̀ lọ́hùn mo ṣe tán mo fẹ́ bẹ̀ lọ́hùn ṣùgbọ́n gbogbo àìsìkí tọ́lọ́run bá jogún fẹ́ dá pátá tọ́lọ́run pa bá kó gbogbo ẹjọ́ ọ̀tayọ kéèyàn kí abẹ́rẹ́ bọ inú omi òkun kó sì yọ abẹ́rẹ́ náà omi tó bá tẹ́lẹ̀ nu abẹ́rẹ́ yìí òun ni gbogbo àìsìkí tọ́lọ́run bá jogún fún wa omi òkun àpẹẹrẹ rẹ̀ ni gbogbo àìsìkí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run inú àdínsì kùdùsí gẹ́gẹ́ bí ọlọ́run bọ́ba lékẹ́ ọlá ti sọ fún wa tin sọ fún anabi wa Muhammad sallallahu alaihi wasallam tí anabi wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum qamu fi sa'idin wahidin fasaluni fa'ataitu kulla wa insani mas'alata ma naqasa dhalika mimma indi illa kama yanqusu al-mikhyata idha udkhila al-bahr kama yanqusu al-mikhyatu idha udkhila al-bahra àfáà Muslim ló gbé àdísì náà jáde ó ń sọ ọlọ́run bá sọ pé kọ̀bá jẹ́ ẹni àkọ́kọ́ yín tàbí ẹni ìgbẹ̀yìn yín tàbí èèyàn nú yín tàbí àrùjánú yín gbogbo yín ẹ wá pèrà yín jọ sí ààyè kan àwọn tó ti kú ẹ jí wọn dìde ẹ̀yin tẹ́ ń bẹ láyé ẹ wọn àwọn tuntun ń bà lẹ́yìn gbogbo yín kójọ èèyàn nú yín àrùjánú yín kójọ sáyè kan gbogbo yín wà ń béèrè fàṣàdú ni ẹ ń béèrè lọ́wọ́ èmi ọlọ́run lélẹ́ tí ń béèrè pé òun béèrè owó lélẹ́ yìí lóhun béèrè epo lélẹ́ yìí lóhun béèrè ọlá lélẹ́ yìí ló béèrè ọlá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ pé fàáfẹ́ ìtòkó la ìsáání mọ́sálátà gbogbo ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín béèrè pátá iná ní fún yín máa ń lẹ́kọ̀ọ́ sọ̀tà lè kàmí máa ń kí n bá sì tó fún yín tẹ́gan kò dín kẹ́kẹ́ kù lọ́dọ̀ èmi ọlọ́run kò tí ìkẹ́kẹ́kùn nínú ọlọ́ọ̀lá ní ọlọ́run àdísì lójú oyé wa nípa pé tọba ní àbúrò àbọ́bá ní ọmọ àbọ́bá ní ẹ̀gbọ́n àbọ́bá ní àǹtí tọ́lọ́run wá jogún àrísìkí fún látara àrísìkí tiẹ̀ béèrè àrísìkí tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run látara àrísìkí tiẹ̀ béèrè àrísìkí tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run akẹ́ẹ̀kọ́ yìí látara àwọn ànẹ́bí ọlọ́run ànẹ́bí Zakariya alayhi salatu wassalam ṣebí ohun tó rí lọ́dọ̀ Maryam tí ṣe ìyá ànẹ́bì Ìsá aléìsàlátù ọ̀sàlá tó rí lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ kéní àná iná lòun náà ti bẹ̀rẹ̀ ọba pẹ̀rẹ̀ ọlọ́run dákùn jogún ọmọ alágbàáta fẹ́mi náà ọlọ́run bàbá lè gbà láti jogún ẹ̀fún ọlọ́run bá ń jẹ́ oyé wa nípa pé gbogbo yín tẹ́ bá pé ah, ẹti wọ́n fọ́jú ìgbé la ìrìnsẹ́ ní alága gbogbo ohun tẹ́bí kọ̀ọ̀kan yín bá béèrè pátá èmi ọlọ́run bó ti fún yín o kódà kò lè dín kẹ́kẹ́ kù lọ́dọ̀ èmi ọlọ́run ìlà tàmàrà ń kó solomí ti yàtọ̀ ìdà ó ti kílá bá a àyàfi abẹ́rẹ́ èyí ta kìbọnú omi òkun èyí tó kan lẹ́nu abẹ́rẹ́ yẹn òun náà ni gbogbo ohun ọba jogún fún yín pátá omi ògùn alágbálúgbú omi tọ́sẹ́kùn yẹn àpèjúwe rẹ̀ ní àìsíkì tọ́sẹ́kùn lọ́dọ̀ ìlú ọlọ́run afọ́wà mùsùlùmí ló gbá ní sílẹ̀ jáde ní àdísí 2577 àwọn tàjẹ́ òsìn ọlọ́run ẹjẹ́ ọlọ́mọ pé ọlọ́run ọba ọba lékè ọlá ọ̀jọ̀gbọ́n ni onímímọ̀ sí ni ìsì máa ń jogún àìsíkì fún àwọn ẹrúsìn rẹ̀ gbogbo wọn pátá àìsíkì wa látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ohun yẹjá ló mọ́ yẹ ṣáúgọ níyà tọba wọlọ́wọ́ ọba àtẹlòmí lọ́lọ́rọ̀ yẹjá ló mọ́ yẹ ṣáú fàfíìrọ̀ tọba ti wẹlòmí àtẹláláìní àtẹlọ́lọ́sì wọ́n láwọ́ fi dhalika hikima dáadọ̀rọ̀ ọlọ́run bá lékẹ́ ọlọ́sà déédé ṣe bẹ́ẹ̀ o ìhun tó jẹ́ fọ́lọ́run bó ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan ọgbọ́n bẹ́ẹ̀ tí ò yí àwa tó sì dógóngó ọlọ́run bá táwí ọba tó ṣe pé

ìwọ̀n orí a máa tà ọlọ́run bá ti kọ́ pé yóò tìbẹ̀ yóò tìbẹ̀ lówó bẹ́ẹ̀ lómi bá ti ta gbogbo ohun tóun bá tà pátá òsì náà ni ọba jáde ń bẹ̀ àáfà wa brahma bọ́nà áwò gbogbo bí wọ́n ṣe gba dúkìá rẹ̀ nílùú mọ́kà tó nígbò tún dé ìlú mọ̀dínà ìṣẹ̀ lọ́rọ̀ yìí tún dé àwọn tó bá ń bẹ̀ ó tún ta wọn yọ ọlọ́run bá kádàrá àrísìkí fún pé yóò lọ àrísìkí lórílẹ̀ yóò sì jẹ́ olówó ó sì jólówó sí ìlọ ọbọ́lọ́wọ́ ọba ni ó jólówó náà tó bẹ́ẹ̀ gẹ́ àwọn obìnrin so àfáwà àbùrámọ́bùnà ọ̀fù púpọ̀ débi pé àwọn obìnrin tí wọ́n ti sọ́dọ̀ rẹ̀ tẹ́ pé ní kẹyìn gbà padà sí gbogbo àwọn obìnrin tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ àwọn lérò pé bó ti lówó lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn ti jẹ́ nìkan tó ipá wọn máa gbádùn ilé ayé wọn ọmọ fọ́run ni àfáwà àbùrámọ́bùnà ọ̀fù nílé púpọ̀ wọ́n sí ìyàwó ogun wọ́n sì sí àfáwà àbùrámọ́bùnà ọ̀fù lélé ìbá ìpé dé yọ padà rí pé àfáà yìí èé ṣe ilé ayé lọ́wọ́ àmọ́yà ń tí ọlọ́run bá fẹ́ jogún ọrọ̀ fún ni bí ṣe na tó yìí náà ìjọgbìrì àlùfẹ́ àmọ̀lọ́ bá bàrà lẹ́mí rẹ̀ ọdún náà ló fi fà á tó ṣe pé ń gbà tó fẹ́ sínú nírọ̀lẹ́ ọjọ́ kan lọ́wọ́ arántí Hamza àti mọ́sáfúnnú mẹ́rin tó ṣe pé lákọ̀ọ́kọ́ ọgbà lójú ogun bá dẹ̀ iná làwọn ti bá ogun lọ ogun àkọ́kọ́ tó wọ́n kọjá mẹ́sìn lọ́wọ́ awò pé ha àwọn ilé ìjà fìtàfìtà fẹ́sí wọ́n ti lọ bọ́ lọ́hùn iná ẹ̀wà lọ́lọ́run bá ti wá lójógún ọ̀rọ̀ fáwà ní tó ní báyìí nìsí ni ọ̀fẹ́ sí ogun kan tó wá jẹ́ pé àmùsùnmí wá lọ lónìí mọ́ta níborí unlike ìgbà náà ta wà nínú ewu ta wà nínú jẹ́yà ọ̀rọ̀ ló ti wá dé báyìí kí èsè pé ohun táwọn ó dé bá ń jẹ́ mú ó torí ẹ̀ wọ́n ní abrahamu bọ́nàbò sínú mọ́ lọ́jọ́ náà ẹkùn ní wà mú lọ́bẹ̀ sí sunkún lọ́bẹ̀ sí sunkún lọ́bẹ̀ sí sunkún níbi tí ọlọ́run bàbá àdékọ́lá tó tẹ́ pẹpẹ ọ̀fun dé níjọ́ náà wọ́n ní pé kò sí ohun tẹ́nu jẹ àfi wọ́n gbé e sọ́dọ̀ abrahamu bọ́nàbò níjọ́ náà ni wọ́n gbé e síwájú halal ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́pàá pípé ha kí èsè iná làwá tí ń jọ rẹ̀ láyé ọfọ́ àti òjò sínú mọ́ náà ó ní gbogbo pẹ̀lú ẹkún ọlọ́run bọba máa ń ṣe bẹ́ẹ̀ ó lówó tí ni ìsìn bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó ṣe pé tọ́lọ́run bó ṣe ní aláìní yóò ṣe wọ́n ní ẹni tí pé olòsì ni wọ́n jẹ́ látàárọ̀ ọjọ́ òṣìyẹn náà wọ́n lọ bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọ̀ ṣàdédé ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ́

lódìdí Nigeria, yìí pé olówó ni lágbájá látọmọ ọdún 15 years ni wọ́n ti kà wọ́n lólówó táwa náà ti mọ̀yẹ ọdún tí wọ́n lò lórílẹ̀ ayé látọmọ kékeré ló ti lówó owó náà ti bá tó fi kúrò lórílẹ̀ ayé ni ẹni ọlọ́run bá ronú ọrọ̀ fún ìṣesí rẹ̀ ọrọ̀ lọ́bàmú ọlọ́run bó ní ṣe rẹ̀ níbẹ̀ lólóṣì fàínà àtọ́bà olè fọ́kọ̀rá fọ́sẹ̀lẹ̀ tààlò torí gbogbo bẹ̀rẹ̀ sí lólóṣì ìṣesí rẹ̀ ó bàjẹ́ kò ní rí ilé ayé lò mọ́ rárá torí pé ọrọ̀ lọ́lọ́wọ́ bá kádàrà lè lórí àmìnà náà ti máa ń la tọ́sílò ha lóho ìlàbìlì fakọ̀ ìsìn bẹ́ẹ̀nà àwọn èèyàn kọ̀ǹtíṣà tọ́lọ́wọ́ bá jogún fóhun ní gbogbo jóló ti o tó bẹ jólówó yóò fìtí ní ayé fàínà àtọ́bà olè gíná tọ́sàdà ti ha lọ rọrọ̀ kọ̀ǹtíṣà rẹ̀ bó ti yẹ kó lò tẹ̀mí ayé yóò sì lò yóò lò tí yẹn bá wá ń wò pé à kọ̀ndíṣàn tèmi yìí kọ̀ndíṣàn olówó ni à nílẹ̀ nìkan tí wọ́n fẹ́ sọ pé kọ̀ndíṣàn tòun bọ́lọ́hun ti dáhùn yìí ọ dáhùn ní ìdáa fún wọn yóò lòsì gbogbo èèyàn náà ni wọ́n sọ pé bọ́lọ́hun bá fẹ́ dáhùn yìí ọlọ́hun bá dáhùn ní ìdáa fún wọn tó lówó ni ṣùgbọ́n million ní ìsìn tí wọ́n kẹ̀ gbé fún

ló jẹ́ kọ́lá ọmọ fi sọ́bá yìí pé wọ̀láwò bá sọ́tọ̀ lọ́hùn rẹ́sítọ̀ ní àìbáadẹ̀ nàgbàgọ̀ òfin àwọn ẹrúsì kan bẹ̀ ọlọ́run bá ní pé ta bá tẹ́fẹ́ fi ọrọ̀ fún wọn nàgbàgọ̀ òfin out wọ́n borílẹ̀ jẹ́ wọ́n borílẹ̀ jẹ́ ta bá tẹ́fẹ́ fi ọrọ̀ fún wọn wọn ní ṣe dáadáa jákujàku ni wọ́n ṣe kódà gbogbo ẹni wọ́n bá ń bínú rẹ̀ lásán ẹnì kẹ́kẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn lásán ẹ̀rìn ẹlẹ́wọ̀n ẹgbẹ́rẹ́ ìnáwó ẹ̀ látara pé ọlọ́run ọba tó bẹ́ẹ̀ jogún ọrọ̀ fún yóò borí lẹ̀ jẹ́ ni ọlọ́run bá ní pé wọ̀lá ọba sọ̀tọ̀ lọ́hùn rìsíkọ̀ ní ìbáde làbọ́bọ̀ òfin àkù tá a bá jogún ọrọ̀ fáwọn ẹrú sí kan lórílẹ̀ máa jogún àìsíkí yẹn fún gbèdéke ilẹ̀ aka ìyẹn bá ti mọ́ ọlọ́run bá máa jogún àìsìkí yẹn fún gbèdéke bí yẹn bá ti mọ́ àìsìkí lò sí ọlọ́run bá máa jogún ẹ̀ fún yẹn ọ̀kẹ́sọ́ tó risk fi dúníyà kàlùkìlá tó risk kéèyàn ní ọrọ̀ tó pọ̀ láyé ọ̀yàtọ̀ síra wọn bí kéèyàn ní ọrọ̀ tó jẹ́ níwọ̀n ọba ọ̀yàtọ̀ síra wọn méjèèjì èèyàn jẹ́ ọlọ́rọ̀ tó pọ̀ àbí èèyàn jẹ́ olóṣì látẹ̀dú dára mọ̀hábátí láìlẹ̀ àti wọ̀rùdọ́ òtúmọ̀ sí pọ́lọ̀ ọba nífẹ́ ìyẹ̀ o ẹni ọba jẹ́ lọ́rọ̀ láyé pàpà bí lọ́wẹ́ lómi ṣe máa ń rò pé àwọn tó dáa fún láyé dáa fún ọlọ́run ẹni ayé bá yẹ iná ìlọ̀rán yẹ Yorùbá ní máa ń sọ kátìkàtì o Yorùbá ní máa ń sọ o orí bẹ́ẹ̀ rárá ọ̀lọ́ yóò ti dúníyá wọ́n hip wọ́n mọ́ lá yóò hip ọlọ́run bá máa jogún ọrọ̀ ilé ayé yóò jogún ẹ̀ fún yàn ẹni ó nífẹ̀ẹ́ ó lè jogún ẹ̀ fún ẹni tí ó nífẹ̀ẹ́ ó lè jogún ẹ̀ fún ṣùgbọ́n kèfè bí wọ́n sára máa ń ṣe lé ìtàn bí ṣe lọ́rọ̀ lórílẹ̀ ayé wọ́n máa sọ fáwọn mùsùlùmí nípa bí ẹni ayé báyẹ̀ làwọn yẹ ma hẹ̀rọ ilé mọ̀ ẹ ma dára ilé àmú ibi òsì dáwànú ẹ mọ̀ pé bá a ṣe lówó láyé bẹ́ẹ̀ náà láti jọ́gà fún ìjọ máa tẹ́ra rẹ jẹ làkínà ọlá yóò fi tí ìlàmọ̀ yóò ohun tá ń pè ní ọrọ̀ ilé ayé bọ́lọ̀n bá nífẹ̀ẹ́ sí yẹn ó lè jogún ẹ̀ fún yẹn bí ó sì nífẹ̀ẹ́ sí yẹn ó lè jogún ẹ̀ fún yẹn ó bá fẹ́ sí yẹn lólóòsì ó túmọ̀ sí pé bóyá ń gbà rẹ bí olóòsì ọlọ́run bá nífẹ̀ẹ́ yẹn o méjèèjì náà ló tún wà lọ́dọ̀ ọlọ́run gbogbo náà rí láwùjọ àgbákò owó ń bẹ lọ́wọ́ ẹ̀ òtítúmọ̀ sí pé kọjẹ́ mùsùlùmí jọjọ kéèsè rí pọ́nbélé ti wájú ọlọ́run bẹ́ẹ̀ náà ọlọ́run bá tún máa ṣe bẹ̀ẹ̀ fẹ́lò míì tẹ́ pé olùgbàgbọ́ òdodo ni ẹni eré ni yóò sì ní ọ̀rọ̀ gan-an tọ́lọ́run bó jogun ọ̀rọ̀ fún gan-an ọ̀sàlẹ̀ bàbá kan fún wa bàbá táwọn yìí olùmọ̀ ni àáfàá ni kódà nínú àwọn tó tún bá wa tún àwọn tíra àwọn hadith tó tún bá wa tún ṣe ni ṣùgbọ́n ọlọ́run bá tó wá ya bàbá yìí ó tún yá lọ́lọ́rọ̀ góòdì ni wọ́n ń tà débi pé góòdì ti ń tà gan-an ẹ̀rí pé tẹ́ bá ń wo àwọn tó lówó tó lówó tó lówó lágbàáyé tí wọ́n kó jọ àwọn 50 tó lówó lágbàáyé ẹ̀ lè rọmọ Saudi mbẹ̀ ọlọ́gbọ́n ọlọ́gbọ́n tí wọ́n dá sí léyè o torí pé wọ́n mọ̀ pé máa pariwo máa pariwo sókè èdè tí ọmọ ìyá wa ti ń pariwo bẹ́ẹ̀ nílùú tiwa ń bí ní Nàìjíríà ń bí ti ń pariwo bóun sáfẹ́ dé ipò báyìí òun fẹ́ dépò báyìí àwọn kan bẹ tí wọ́n lówó jà wọn tí wọ́n kó síwájú yẹn lọ ṣùgbọ́n tí wọ́n pariwo owó wọn ẹlòmí sí ń bẹ kò ní sin lọ́hùn ọlọ́run bọba àlékè ló tún wá sí lólóṣù yóò tún jẹ́ olóṣù gbogbo báyìí ó kọjá àmú tó láyé òsì lákọ́mọ́ kò ní nílá rárá bó ti wílẹ̀ ọmọ yóò tún wá jẹ kéfèrè wájú ọlọ́run ah èyí ni burú jù ọlọ́run dákun má sì rìn wà kẹ́kẹ́ bẹ́ẹ̀ ẹlòmí sí ń bẹ yóò jẹ orísun Allah yọ́ ma jọ́gbìn fọ́lọ́run yọ́ ma bẹ̀lọ́ ọba ń gbogbo ọgbà pẹ̀lú ọlọ́run tèmi lọ́lọ́rọ̀ tèmi lọ́lọ́rọ̀ ọlọ́run ọba ọ̀kọ́rọ̀ fún ó tó sì ló pé tí ó fi wà lùchẹ́ ní ọlọ́run ṣùgbọ́n wọ̀ láàkí náà láàyò ti di ilẹ̀ àmà yòhìm ṣùgbọ́n ẹ̀sìn tọ́lọ́n bá ní á wà ń bẹ̀ yìí tọ́lọ́n bá ní ká tẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ìjogún ẹ̀fẹ́ nìkan àfẹ́ni ọlọ́run bá nífẹ̀ẹ́ sí o ọlọ́run bá dákúnjẹ́ wà mẹ́ tó nífẹ̀ẹ́ sí ẹni ọlọ́run bá jogún islam fún tó sì tẹ́ sínú islam lọ́lẹ́jà bákan nú ọlọ́run bá nífẹ̀ẹ́ ni ọlọ́run bá sọ fún wa ọlọ́run bá ní pé wà pọ́ọ̀lù àwọn kèfèrí ló wọ́n máa ní pé náà àpàrọ̀ àmùwẹ́lẹ́wà àwòlàdà àwọ́lá ní àrísìkì tó pọ̀ jù àtúbímọ̀ tó pọ̀ wà máa náà bímọ̀ àdàlẹ̀ látara bẹ́ẹ̀ òsíyà kẹ́kẹ́ lájẹ́ lọ́dọ̀ ọlọ́run òsíyà kẹ́kẹ́ ẹni ayébáyé lọ́rọ̀ yẹ orí ànẹ́bì sọ wa o inna rabbi ọlọ́run ọba mi yẹ́bù tuntun rískan lè mọ̀ yẹ̀ṣẹ́ wọ̀yẹ́kòdẹ̀ ní ma ń tẹ́pẹ́ pé ọrọ̀ fẹ́ni tó bá wù ní sì ma ń kéré rẹ̀ fẹ́lọ mí lakin aktara nẹ́ẹ̀sì láyàdà ṣùgbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ọlọ́ọ̀pọ̀ nínú àwọn tí ó mọ̀ ní Yorùbá wà ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ni ọmọ pé ọlọ́run bá ní máa ń jogún àṣìkí fún yàn tí wọ́n wọ́n ti sáré ròyìn rẹ̀ pé ó sóògùn owó ni ìní ń tà tí gbogbo ayé ọ̀tà ọ̀tẹ́ níjọ́ ilaha illallah yóò bá yá kèfèé rí lọ́dọ̀ ọlọ́run bá ń belé yìí púpọ̀ wọn ọmọ ọ̀pọ̀lọ́run bá máa ń jogún àṣìkì fún yàn ló jẹ́ kọ́lọ́run bá kó wà lákí na sára nẹ́ẹ̀sì láyá alamu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọ tí ọlọ́run ọba òun ló jẹ́ pé yẹ́bùsù tó bí sọ́lì mọ̀ yẹ̀ṣá wà yẹ́kùdẹ̀ òun ní máa ń tẹ́kẹ̀ẹ́ ọ̀fẹ́ tó bá wù ìsì máa ń ké rẹ̀ fẹ́ni tó bá wù lànẹ́bì sọ pé ká máa sọ ọlọ́dọ̀ náà bá pé àdáhùn mọ́ bó sútọ̀ àlẹ́yìnà ní bàràkà tíká wọ̀rà mọ́ tíká wọ̀fàdéka wà zókò ànẹ́bì àmà bẹ̀rẹ̀ ọba lórí ẹ̀ gan-an ọlọ́run ọba tẹ àwọn nǹkan mẹ́rẹ̀ rí tẹ fún wa o ìbùkún rẹ dákùnbá

olówó ó bímọ lórílẹ̀ ayé ọlọ́run wá ní ọgbọ́ ọlọ́run ọba gbọ́ ọwá tún ṣiṣẹ́ rẹ̀ àwọn eléyìí fàwùláyíkà lahum jazā'u a ṣe fún wọn àjùlọ àjùlọ àjùlọ nínú ẹ̀sán ní òkè mahamilu pẹ̀lú wọn ṣe níṣẹ́ wọ́n ń fi rúgbò fáàtì àmì náà wọ́n wà wà nínú àwọn yàrá lálùjẹ́ náà àwọn yàrá tá ń wí àwọn yàrá àwọn tó yẹ kó wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni ọlọ́dàkùnjá wà nù wọn àwọn tá a ọlọ́run ọlọ́mbọ́bà mi kẹyìn ẹjá lọ́mọ̀ pé àìsìkí tó tóbi jù àìsìkí tẹ́ kóhun ló tóbi jù òun ló sì dáa jù òun ló sì pé jù òun ló sì lọ́lá jù òun ló sì jẹ́ nìkan tó ga jù òun ló sì máa bẹ fún ìrẹ̀lọ títí láíláí àádọ́mọ yarzuquhu Allahu lẹ́dí láyá ń kọ́tẹ́ wọ láyé zún ó wà ní jẹ́nà àrísìkí tó tóbi jù náà òun náà ló ti dájú òun náà ló ti péjú òun náà ló ti lọ́lájú òun ló ti gájú òun ni ó ti máa wà fún yẹn lọ gbére òun ni ò ní gé òun náà làrí jẹ́nà o ọ̀dálẹ́kà rẹ́sìkú ọ̀ọ́sọ̀bìlìmọ̀mìnì ẹ̀rá ìsìkí àlìjẹ́nà yìí àwọn olùgbàgbọ́ òdòdó nìkan ìnáà lọ́wọ́ bá

àìsìkí ọlọ́wọ́n bá ní pé kọ́dé ásánà lọ́rùlẹ̀ òúrẹ̀ ọ̀ ẹni a bá jogún eléyìí fún òun lájogún àìsìkí tó dáa fójú òun lájogún ẹ̀fọ́ ọlọ́dàkùjá wà nù wọn àìsìkí tí ò ní dópin lẹ́nu kọ́lọ́wọ́n bó jogún fún wa òun náà ni àlùjànnà ọlọ́lá haúlá wàlá kùwátá ìgbàlẹ̀ alhamdulillahi rabbil alamin adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá a sì kẹ́sìkẹ́ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam káàkiri kọ́lọ̀ bá ara lé àwọn sáábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti ṣe ẹ̀kọ́ sí wa muhammad sallallahu alaihi wasallam wa ó ní pé yá mo pè ìtọ́ rẹwà jù lọ́dọ̀ ọlọ́run bá ní ẹbẹ̀rẹ̀ ọba béèrè owó a béèrè owó owó kàtìkàtì ọba béèrè ọlá má béèrè ọlá ọlá rẹ̀hún rẹ̀hún ọba béèrè ìmọ̀ má béèrè ìmọ̀ tí ọ̀dá ẹjí bá ń wówó nú wa kó béèrè owó tó sunwọ̀n owó tí yìí ó rí ná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lówó díẹ̀ láwùjọ ti wá ń bí kódà ládùúgbò wá ń bí ìsùnmówó yẹn òwúlò fún ọmọ ilé ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó ní ọlá nílùú wá ń bí kódà tí o má dúgbò wá ń bí ìṣùgbọ́n láyọ̀ òwúlò fún wọn kódà pé òwúlò fẹ́ lómi bèlé ara wọn ẹlòmí sí ní ìmọ̀ ọlọ́run bá jogún mọ̀ fún ṣùgbọ́n ìmọ̀ tọ́lọ́run bá jogún fún ìmọ̀ yẹn nípadà náà lò sí di èṣù ni ọlọ́run dákun má jogún ogún mọ̀ bẹ́ẹ̀ fún wa ló fi fà á pé bọ́lọ́run bọ́ba lẹ́kẹ́ ọlá níbi wọn fi ń bẹ lọ́wọ́n bá pé àdáwọ́ mọ̀ ìṣókò na èsì tọ̀ yìí bá ọlọ́run bá jogún àìsìkì fún wa àìsìkì tó mọ́ àríṣìkí tó má ó sì ọlọ́run bá ní pé ẹ̀yin èèyàn ẹ páyọ ọlọ́run ọba o ẹ sì máa bé ohun tẹ́ bá béè lọ́dọ̀ ọlọ́run ọba ẹjọ́ jẹ́ nǹkan tó rẹwà fàínà nasa láńtẹ́ mú ta hátà tó fi àrí sọ̀hà torí pé ẹ̀dá kí òní kò lórílẹ̀ ayé àyà àti bó ṣe pé àríṣìkí tó bé tó ti pé ọlọ́run bá ti kádàrá fún tí ó lò lórílẹ̀ ayé kóhun ní ọba tán o àríṣìkí yóò pè fún ẹ̀yìn bá ṣàlàyé nípa ẹnìkan tó kó kànga wọ́n yọ ọ́ ńgbò kó kànga wọ́n yọ ọ́ wọ́n tẹ̀ nínú wọ́n fún lóúnjẹ wọn fún ní oúnjẹ jẹ wọ́n ṣe gbogbo ẹ e. ọba tún di kàbì kàbì kàbì kàbì ọba tún kó kànga wọn bá rí ọba ọ pé allah akbar àtòkùn díẹ̀ nínú àwọn aṣíkì tó lò lórílẹ̀ ayé ó kún díẹ̀ nínú àwọn oúnjẹ tí ó jẹ tẹ́lá ọlákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ń parí jíjẹ rẹ̀ lójú pé rẹ̀ ó ń ṣe ọlọ́run bá ní pé ẹ béèrè arísìkí lọ́dọ̀ ọlọ́run ọba arísìkí tẹ́ pé èyí tó rẹwà ní ẹ béèrè ẹni kí òun ní kú àfi kó ṣe pé arísìkí rẹ̀ tọ́lọ́run bá pé bùbù fún yọba tẹni o kódà ó ṣe pé bóyá arísìkí yẹn sì tún sẹ́kùn fún òun sì jẹ́ nìkan tẹ́ pé ní ti ń pọ̀ kàkà kú lọ́wọ́ yọgbà yókùn tó lọ àlẹ́bí ni pé fọ́tẹ́kù lọ́ọ̀ ẹ̀páyọ̀ ọlọ́run ọba wà ájìmìlò fi tọ́lá ó tútù sọ lẹ́ẹ̀kan sí ànítẹ́ bá béèrè ìtẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀bẹ̀rẹ̀ ìtọ́rẹ wà ní o kúdù mà hàn ọ̀dá ìrùn mà harùmà ìwọ̀n ọba jẹ́ tọ́ ni ẹgbámú èyí tó bá jẹ́ wọ̀ ẹgbẹ́ ìtúlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní sọ lónìí nípa pé ó ti rárá àmù jẹ́ná wọ́n máa béèrè ẹ̀tọ́ àlára àmù gí òsí òun béèrè yìí ọ́tọ́ ọ̀pọ̀ àtọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ó jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ wọn ni wọ́n fi àbòsí sí púpọ̀ wọ́n bá bá wọn lọ pé wọ́n fẹ́ ra nǹkan wọ́n ti mọgbọ́n tí wọ́n dá lọ́dẹ̀ ní ẹjọ́ ńlọ rà kódà àwọn gan wọ́n tó fi hàn lé mọ̀jù wọ́n bá sì kówó lé wọn lọ́wọ́ ó ti ní tiwọn tí wọ́n yọ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sábà máa ń ṣe nǹkan yìí púpọ̀ ìlàrin ohun ègúnkè ọlọ́run fi sí fàlùbáríkà sí i ṣùgbọ́n tó rí pé ọba ṣe àìsìkí rẹ̀ tó ṣe tọ́ máa ṣe pé ó gbé ogun tó jẹ́ haramu ó gbé jùlẹ̀ àìsìkí rẹ̀ kódà bó sùn lé yọ wà bá ilé ìlànà bí Muhammad sáádà sàn sọ fún wa pé kódò máa hàl èyí ọba jẹ́ tọ́ ní ẹgbẹ́ mú wọ̀dá ìrùn máa harùmà èyí ọba jẹ́ wọ ẹgbẹ́ jùlẹ̀ afá ìgbìmọ̀ jálógbádìí sílẹ̀ jáde tí afá alifáńsì bá jẹ́ lóúnjẹ nínú sílẹ̀sílátù sọ̀hẹ́ àwọn ní àdísì 2607 ọ̀tà jẹ́rùsàn ọlọ́run ẹmẹ́jẹ́ agbàgbé pẹ́lú àbúta ilẹ̀ kódérí ó sàràyé ọ̀rọ̀ kan fún wa pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé yóò tàbí àmì àmì àlè dúnìyà min àlè náà tọ́bá iná lọ padà wọ́n jọ̀gbé alìkìyàmà wọ́n wá mú wá lọ́jọ́ náà wọ́n kọ́kọ́ tí ìbọnú nẹ́nẹ́ wọ́n yí kí ìbọnú nẹ́ wọ́n yọ jáde padà tó yóò kọ́ wọ́n máa sọ ìpé nẹ́bí adìrà ìta kọ́rọ̀ nǹkan njó ti ẹ̀rú orí sá ìmú nǹkan ìjẹ́dẹ̀ àti ẹ̀wà bọ̀ orí bọ̀ wà láyé ohun tí ó máa sọ fẹ́yẹ kó láwọ́lọ́hì yára ìdẹ̀ra ìrírí láyé ìbá pàdé rí láyé nínú àwọn tó sì gbàgbé ìgbésí ayé ìdẹ̀ra lórílẹ̀ ayé lọ́wà ṣùgbọ́n kò fi ṣe ẹ̀sìn ọlọ́run ó jẹ́ owó ní ọlọ́run iná ẹ̀sẹ́jú ayé lásán ó gbà pé òun ló gbádùn yìí bẹ́ẹ̀ náà ó jíyà lórílẹ̀ ayé táwọn

yóò ní pé máa mọ́rọ̀ bí i sọ̀nkọ́t wọ́n láàrọ̀ àìtò bí ṣídà tọ́kọ́t ìrìn dàmúdàbò olé ayé kẹ̀kẹ́ ìsì rí wàhálà kẹ̀kẹ́ nígbà mọ́ wà lórílẹ̀ ayé látara ìtẹ́jú àyá tó wà lìjẹ́nà láti ká lè bá àmọ́ bí àlìjẹ́nà yẹn bó ti ga tó afá àmúsùn ló gbádìí sílẹ̀ jáde ó sọ ọlọ́run bá sọ pé wọ́n lọ ọ̀hìn mo fọ ọlọ́run bá búra o mọ́ dúnìyà fìlẹ̀ àfíra tẹ́rílẹ̀ ayé yìí tí bá fẹ́ fi wé fún yín pẹ̀lú jọ̀wìyà kìyàmà kọjẹ́ nkẹ́kà ìlà mísìlù máa yẹ́jà lọ àhàdúkùn òṣùgbọ́n àhú ìdíyẹ́m fọ́nìyàn lórí máa yà jẹ́ gbogbo ohun tẹ́lẹ́yìn lè rí ní gbádùn ilé ayé yìí pátá tí ìgbádùn jẹ́ wíri alìkìyàmà èyí tó ikójú òrírí etí òrírí ọ̀sọ̀ wúyẹ́wúyẹ́ ló fẹ́ mi ọmọ ẹ̀lọ́dọ́mọ̀ kẹ́kẹ́ rí yóò tẹ́ rí ẹgbádùn láyé ó ọlọ́run bá nípa àpèjúwe rẹ̀ ní àpèjúwe kéèyàn kọwọ́ bọnú omi kéèyàn sì yọwọ́ yẹn jáde padà omi tó kán nínú ọwọ́ èèyàn yẹn òjùgbádùn yẹn o pé omi yẹn tó wá kán èyí tó wá wà nínú omi alágbálúgbù yẹn òun náà ní ìgbádùn èyí tí ń bẹ́ jọ̀gbé dàrí fi yáàmà ìrẹ́lọ́wọ́n bá dákun fún wa lóore rẹ̀ dákun má jogun àbú rẹ̀ fún wa ìrẹ́lọ́wọ́n bá sàlékún wa ní dáadáa ni o dákun má jìwà kù ní ti dáadáa ọlọ́wọ́n bá ìrẹ́lọ́wọ́n bá ń bí ọ́ dákun sàpọ́nlé wa ní dákun má yẹpẹrẹ wa ìrọ̀lọ́wọ̀n bá ń bí ọ́ dákun jẹ́ nìkan tó yẹ pé orí pa dáadáa dákun já fílẹ̀ sórí ilé ayé má jẹ́ wá fi orí pa burú lẹ̀ síbẹ̀ ìrọ̀lọ́wọ̀n bá sáré síkì rẹ fún wa o ìrọ̀lọ́wọ̀n tó yẹ pé ó jẹ́ oore alárísìkì ìrọ̀lọ́wọ̀n bá táìsìkì wa bá wà lókè sánmẹ̀ dákun bá wa sọ o táìsìkì wa bá wà nínú ilẹ̀ dákun bá wa mú o táìsìkì wa bá kún mọ́ wa fẹ́ǹsì kí wá bá jẹ́nìkẹ́ tó wá jẹ́ pé ó lè mọ́ wa dákùnbá wa jẹ́nìkẹ́ tó ipọ́ bá wa rọ̀ ọ́ fẹ́ǹsì kí wá bá jẹ́ ọ̀nà haram dákùnbá sọ́dọ̀ ọ̀nà halal fẹ́ǹsì kí wá bá wá pọ̀ dákùnbá fi ìbùkún rẹ̀ tó pọ̀ sí ọ̀la وإن كان عسيرا فيسره وإن كان ضيقا فوسعه وإن كان حراما فحلله يا أرحم الراحمين يا رب العالمين ولا حول ولا قوة إلا بالله حكيم صلاحا